وكل ضلالة في النار إخوة الإسلام السلام عليكم ورحمة الله وبركاته أرجوكم الله وبا أترى لكويك الله وبا أتي أرى جنجة الله وبا فهو أسواج النبي صلى الله عليه وسلم أتوارى لأن النبي صلى الله عليه وسلم àti àwọn sahaba nabi sallallahu alayhi wa sallam àti gbogbo olùjọ́sìn fún ọlọ́wọ́n ọba pẹ̀lú lànà nabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbẹdẹ alqiyama. lẹ́yìn náà ajẹ́rìí pé ọlọ́wọ́n ọba onìkan ni ọba tí ó tọ́ láti máa jọ́sìn fún àjẹ́rìí pé ọlọ́run báyìí ọba tí ó tọ́ láti mú orogún pẹ̀lú ẹni nínú ìbáadà àṣìjẹ́rìí pé ọlọ́run báyìí ọba tó yẹ sí pé àsúnni nínú àwọn iṣẹ́ nínú àwọn iṣẹ́ sí ẹ̀ ilé tó yẹ sí pé àwọn iṣẹ́ tí ọlọ́run bá àlíkẹ́lá ń ṣe kò sí ẹ̀dá kan lẹ́yìn ọlọ́run bá mẹ́tún ní kápá láti ṣe àwọn iṣẹ́ wọ̀nyí lẹ́yìn ọlọ́run bá ọba Allah bákan náà àjẹ́rìí pé bá ọba tí ọjọ́ ọba ọ̀ṣun ní bákan náà nínú àwọn orúkọ rẹ̀ àtàwọn ọ̀rọ̀ yẹn lẹ́yìn náà la jẹ́rìí pa Ànábì sallallahu alaihi wasallam ẹrú sí ọlọ́wọ́ bá ní òjì sí ọlọ́wọ́ bá ní ẹni tí ọlọ́wọ́ bá lè kẹ́lá rán láti wá yọ àwọn èèyàn kú nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ ẹni tí ọlọ́wọ́ lè kẹ́lá rán láti wá fa àwọn èèyàn kú ní ti bèbè náà lọ sí etí bèbè aljanna anabi sallallahu alaihi wasallam yìí àjẹ́rì pé kò kú lórílẹ̀ ayé hatta ballaghar risala títí tó fi jásí pé ó mú iṣẹ́ ọlọ́run bá dé ògóngó wa adda amana tó fi pé àmánà tí ọlọ́run bá àlékẹ́ láti ó gbé kọ lọ́rùn àmánà tablighi risala àmánà wípé jíjẹ́ iṣẹ́ ọlọ́run ọba tán láì sẹ́yìn kankan kù ń bẹ̀. salawatullahi wa salamuhu alayhi àlékún kí ọlọ́run ọba tí ó yà jẹ́jẹ́ tán ọlọ́run ọba kọ́ ọba nàbì sallallahu alaihi wasallam. ẹ̀rí alámọ̀rí tí à ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ lọ òun náà ni ìdájọ́ àwọn ọmọ kéékèèké nínú Islam nítorí pé asàlàyé fún wa wípé àwọn ọmọ kéékèèké nínú Islam tó bá ti dé sínú tẹ̀míyìz tó bá ti dé ọjọ́ orí tó yẹ pé wọ́n ti lè ṣe òpin àláàrin dáadáa tàyídá wọ́n ti mọ nǹkan tá lẹ́sìn wọ́n ti lè ṣòpin àláàrin Islam àti ẹ̀sìn ní ìtìlẹ̀ islam wọ́n ti gbọ́n ma islam irú àwọn ọmọ ìkọ́ ìdájọ́ tàbàíyà òun náà ni a mọ̀ fún wọn ìdájọ́ àwọn òbí wọn méjèèjì òun náà ni a mọ̀ fún àwọn ọmọ náà tó bá yẹ pé àwọn òbí ọmọ yìí tó bá yẹ pé wọ́n bá jẹ́ mùsùlùmí mùsùlùmí ni ìdájọ́ islam òun náà láfọmọ iná mùsùlùmí lápè tó bá lè jẹ́ sí pé àwọn òbí rẹ̀ bá jẹ́ kéferì ìdájọ́ kéferì ní á fún irú ọmọ báyìí náà kéferì ní á pè irú ọmọ náà ṣẹlẹ̀ ń túmọ̀ sí pé ajẹ́sí wípé ọmọ kékeré ó lè jẹ́ kéferì lábẹ́ ìdájọ́ tàbáìyà lábẹ́ ìdájọ́ wípé a fi ìdájọ́ ọmọ náà tẹ̀lé ìdájọ́ àwọn òbí rẹ̀ ṣe lè báyìí lọ́wọ́ fà ní a fi mú àwọn ẹ̀rí wá ní ọlọ́kanjọ̀kan láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam nípa wípé a rí lásìkò anabi sallallahu alayhi wa sallam náà àwọn tí wọ́n jẹ́ ọmọ kékeré tí wọ́n ti dépò at tí wọ́n ti dépò ìṣe ìyàtọ̀ láàrin dáadáa àtàyídá tí wọ́n ti gbọ́n máa ẹ̀sìn tí wọ́n ti pa Ànábì sallallahu alaihi wasallam dẹ̀ ní kò fi ìdájọ́ Islam rinlẹ̀ fún wọn ìdájọ́ bàbá wọn òun náà ni Ànábì sallallahu alaihi wasallam fi rinlẹ̀ fún wọn ìdájọ́ àwọn òbí wọn ni sọ amẹ́rin wa lórí ilé pé ajẹ́sí wípé ọmọ kékeré kọ́ ó lè jẹ́ kéfèrí sọ àti mẹ́rin wa nípa ilé ìbá ìdáadáa lánàá àwọn ilé tí a òun náà tún ni àwọn ẹ̀rí látinú sahih al-bukhari àti muslim asọ̀rọ̀ nípa ibn sayyad lánàá wàlíkùn sàrọ̀ tí lamarkatu tó a dẹ̀ sọ àwọn ẹ̀rí tó wá látinú ẹ̀ tó tí àwọn àyíma jẹ́kọ̀ọ́ wípé ilé ìjẹ́kọ̀ọ́ wípé ọmọ kékeré ń kọ́ so ó lè jẹ́ kéfèrí táìsẹ̀ pín sínú islam gẹ́gẹ́ bí a ti ka hadithu ibn sayyad hadithu qissati ibn sayyad fún wa ní àná ìtàn ibn sayyad na nínú àwọn nǹkan tí a mẹ́rin bà lánàá a òun ni wípé nínú àwọn ẹ̀rí tó tún jẹ́ kó yọ wípé ọmọ kékeré jẹ́ kèfèrí tí ó gba islam ọmọ kékeré jẹ́ kèfèrí tó bá ti dé sínú temyiz tó bá ti dé ọjọ́ orí tí ó lè ṣe yàtọ̀ láàrin ẹ̀sìn àbí tó bá ti gbọ́n mọ ẹ̀sìn nínú ẹ̀rí ta tún mú alánà ó ní ẹ̀rí aliyu bin abi talib radiyallahu anhu ipe aliyu bin abi talib wàlíkù salam ó gba islam nígbà tí ó jẹ́ ọmọ kékeré lásìkò anabi sallallahu alayhi wa sallam bákan náà a tún mẹ́nu bá ti ti abdullahi bin abbas so látara báyìí mo fẹ́ kí a sáré gbé ẹ̀rí àwọn méjèèjì yìí níwọ̀nba díẹ̀ síwájú kí a tó wá sọ̀rọ̀ ìpapọ̀ mọ́ ọ̀rọ̀ ọmọ tí Khadiru pa tí ó lè báyìí tó fàtà fi mú àwọn ẹ̀rí wọ̀nyí wá o ní pé kí ó lè bá hàn sí wa nígbé tí a bá fún ọmọ kékeré ní ìdájọ́ káfíìr bàbá sọ pé ọmọ kékeré ń kọ́ òkè ìfèrí ni so bóyá nítorí tàbáyíyà bóyá nítorí wàlíkùsálàm bóyá nítorí ẹ̀rí bóyá nítorí pé àwọn òbí rẹ̀ méjì jẹ́ kèfèrí àbí nítorí pé arídẹ̀lì ìlú wípé ọmọ yìí káfíìrì ni kò ní báyìí nísìnyí so eléyìí báyìí kò ń ṣe nǹkan kan tí ó jẹ́ ọ̀rọ̀ tí ó tako Islam nítorí pé a ti rí ẹ̀rí lórí eléyìí báyìí pé a lè fún ọmọ kékeré nídàájọ́ káfíìrì nítorí ìdájọ́ àwọn òbí rẹ̀ méjèèjì tó bá yẹ pé orí ìlànà kẹtìrí ni wọ́n rí ọmọ ilé lórí so ọmọ yìí náà dẹ̀ ni nígbà tó ti gbọ́n láti mọ ẹ̀sìn ìlànà àwọn òbí rẹ̀ ní tẹ̀lé so orí ìlànà yẹn náà ni ìdájọ́ ta máa gbélé ọmọ yẹn lórí so eléyìí báyìí ó ní àwọn ẹ̀rí tàti mú wa so eléyìí báyìí yóò àti pé wá wípé ajẹ́pẹ́ ta bá wá rí ẹ̀rí náà wípé ọmọ kékeré kan ó jẹ́ kéferì pẹ̀lú násù eléyìí báyìí ò ní kò ní jẹ́ nǹkan tí ó ṣe wá lé mọ̀ àbí tí ó ṣe wá ní kàyéfì pé a ah, ọmọ kékeré ṣe wá lè jẹ́ kèfèrí nítorí pé nǹkan tó ń dá wàhálà lẹ̀ lórí mas'ala yìí lọ́dọ̀ àwọn tí ọ̀rọ̀ yìí tó rú lójú ṣé bá òun náà ni wípé báwo lẹ ṣe lè fún ọmọ kékeré ní ìdájọ́ káfíìr síbí hadith jẹ́ kó yà pé kullu ah, mauludin yulad ala al-fitra pé gbogbo ọmọ tá a bá bí pátápátá a bí wọn sórí àdámọ̀ ìsìláàmù ni kò ní báyìí nísìnyí sọ pé báwo ni gbogbo ọmọ kékeré báwo lẹ́sìn wa báwo ni ẹ̀sìn wa lè fọ́ ọmọ kékeré ní ìdájọ́ pé káfíọ̀rì ni kò ní báyìí nísìnyí sọ bákan náà hadithu tó ti máa ń lò bákan náà wọ́n ní hadithu rufi'atil aqlam anis salaf wọ́n ti gbége sókè fún àwọn mẹ́ta kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn òun náà ni asọ̀bí hatta yahtalim wọ́n ti gbé ìgbésókè fún ọmọ kékeré pé wọ́n ní máa kọ gbogbo aburú tó bá ṣe kalẹ̀ wọ́n ní máa kọ àìdá tí ó bá ṣe kalẹ̀ hatta yahtalima títí tọmọ yóò fi dépò bàlágà tọmọ yóò bá ti bàlágà irú ọmọ báyìí wọ́n sì sọ wá máa kọ aburú tó bá ṣe kalẹ̀ so irú àwọn eléyìí báyìí òun náà ni àwọn ẹ̀rí tí ó dáyé pé orú wọn lójú tó sọ pé ọmọ kékeré ń kọ wà lè fún nídàjọ́ káfíìn mo rò pé pẹ̀lú àwọn ẹ̀rí tá a ti ṣáájú mú wáyé so ìrújú yẹn ti ṣubú wípé tí a bá rí dẹ̀lí ìlú wípé ọmọ kékeré bá jẹ́ káfíìn so a lè pè ní káfíìn tó ń ti pójú ọmọ kékeré tó ti bá ní sìn àdìsù kullu mauludin yulad ala al-fitra kò túmọ̀ sí wípé ọmọ kékeré ò lè jẹ́ kéfìrí nítorí pé nínú hadith yẹn gẹ̀ náà fa àbáwáhù yuhawwidanihi arábì jẹ́ kúrò wáyé pé àmáwọn òbí rẹ̀ méjèèjì ni wọ́n sọ di yahudi ìtumọ̀ ni pé a bí wọn lórí àdámọ́ tó dáa Abi bí wọn lẹ́ni tí ò kí ń ṣe ẹni tí ń ṣe lọ́wọ́ bá a bí wọn lẹ́ni tí ò kí ń ṣe lẹ́bọ a bí wọn lẹ́ni tí ò lẹ́sẹ̀ lọ́rùn a wọn ní ẹni tí ó dúró dédé àmọ́ nígbà tá délé ayé ọwọ́ òbí tá bá sí òun ni ó sọ ìlànà táwọn ọmọ yìí ń rìn so ìdájọ́ tàbáyíyà gan ó jáde láti inú hadithu fa abawahu yuhawidanihi àwọn òbí rẹ̀ méjèèjì ní ọ̀sọ̀ di yahudi ṣé wọ́n sọ di yahudi nígbà tó bá bàlágọ̀ ni àbí wọ́n sọ di yahudi nígbà tí ó bá ṣe nígbà tó bá ti gbọ́n mọ ẹ̀sìn kò yẹ báyìí sí yìí as-sahihu adna shak ilé tó lálàáfíà láìsí èméjì mẹ́ẹ̀ ó jẹ́ òkú kéré mọ́ òun pé àwọn òbí ẹ̀ wọ́n sọ di kèfèrí wọ́n sọ di yahudi àbíkọ́ sọ di nasarani nígbà tó bá ti gbọ́mọ ẹ̀sìn látara hadith eléta ti àwọn eléta ti mú wáyé wípé alásìkò anabi sallallahu alaihi wasallam ara àwọn ọmọ kéékèèké tó yẹ sí pé wọn ti ìbàlágọ̀ tó ń ti bẹ́ẹ̀ tánàbí sallallahu alaihi fún wọn nídàájọ́ pé kèfèrí ni wọn tánàbí dẹ̀ pé wọ́n sínú islam ó túmọ̀ sí pé ìdájọ́ tí anabi sallallahu alaihi wasallam gbé ní wọn lórí ìdájọ́ nǹkan tí àwọn òbí wọn ṣe kíni tí wọ́n sọ wọ́n dì nìyẹn فأبواه يهودانه أو ينصرانه وينصرانه ويمجسانه أو ينصرانه أو يمجسانه ó túmọ̀ sí pé àwọn òbí rẹ̀ ó sì kíni wọ́n change ìlànà tọ́mọ yẹn rìn nígbà tí ó bá ti di kíni nígbà tó bá ti gbọ́n mọ́ ẹ̀sìn nígbà tó bá ti lè ṣe ìyàtọ̀ láàrin ẹ̀sìn kan sí kejì nàbí lè báyìí nìkan tí hadith ń sọ ṣe lè báyìí yóò jẹ́ pé wà yí pé nígbà tí a bá bẹ̀rẹ̀ sí wa máa mú àwọn ẹ̀rí wa lórí wípé ọmọ yìí ń kọ́ o kò kí ń ṣe mùsùlùmí ọmọ tí Khadir pa yìí so kò ní jẹ́ ìyàlẹ́nu fún wa ààrẹ ní gbọ́ yébi gba wípé ọ̀rọ̀ yẹn lọ tako ìkankan nínú àwọn hadith yẹn tí kì bá ṣe pé a ti jẹ́ pé wáyé pé ọmọ kékeré pẹ̀lú dẹ̀lílù ó lè jẹ́ kéfèrí kárí dẹ̀lílù torí pé ọmọ tí Khadir pa tó bá yẹ pé ìdájọ́ tàbá ìyà ni tó bá yẹ pé ìdájọ́ títẹ̀lé àwọn òbí la fẹ́ fún kò ní báyìí ní ṣe mùsùlùmí lápè ọmọ ẹ nítorí pé àwọn òbí rẹ̀ méjèèjì ẹ́ ó ní wa ammal ghulamu fakana abawahu mu'minain ẹ̀rí ọmọ kékeré ẹ̀rí ọmọ tí òun pa yìí àkọ́dúrú sọ fún ànábì Musa báyìí pé wa ammal ghulamu orí ọmọ tí mo pa yẹn fakana abawahu mu'minain fakhashina an yurhiqahuma tughyanan wa àwọn òbí rẹ̀ méjèèjì bàbá rẹ̀ àti ìyá rẹ̀ mu'minain ni wọ́n tó bá jẹ́ sí pé ìdájọ́ tàbáyíyà la fẹ́ lò a jẹ́ sí pé ọmọ tí Khadiru pa yóò ṣe kí ni yóò jẹ́ mùmínì àmọ́ húnà níbi báyìí a nílò ìdájọ́ tàbáyíyà limaza nítorí delil nítorí ẹ̀rí ẹ̀ríkẹ́ mo sọ̀rọ̀ yìí wa pé nǹkan méjì la lè fi sọ yín pé ọmọ kékeré jẹ́ káfíìr alákọ̀ọ́kọ́ ìdájọ́ tàbáyíyà kárí wípé àwọn òbí rẹ̀ méjèèjì òfin ṣe mùsùlùmí káwárí pé òun náà ti àkọ́là akọlà dín akọlà islam ó ti gbọ́mọ islam ó ti gbọ́mọ ẹ̀sìn ó lè ṣe yàtọ̀ láàrin ẹ̀sìn kan sí kejì tọ́ba wa tẹ̀lé orí ẹ̀sìn táwọn òbí rẹ̀ bá rí lórílẹ̀ òun dájọ́ rẹ̀ láàmú fún nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn tá a máa fi ń fún ọmọ nídàájọ́ nínú islam nǹkan ẹlẹ́ẹ̀kejì ó ní delil hátà kó jẹ́ sí àwọn òbí rẹ̀ méjèèjì tọ́ba jẹ́ múmìnì tọ́ba jẹ́ múmìnì àmọ́ tá a bá rí delil wípé ọmọ yìí ń kọ́ òun ò kí ń ṣe mòmìnì ajẹ́sí wípé dẹ̀lílù yẹn ló ṣe kéde oríṣi kó yíwa wípé ọmọ yẹn ò ṣe kéde kò mú dájọ́ àwọn òbí rẹ̀ méjèèjì kò tí yé báyìí níṣe yìí so léyìí báyìí òun ni wọ́n máa ń pè ní òun náà máa ń pè ní òun náà máa ń pè ní ìdájọ́ khos kò tí yé báyìí níṣe yìí so ìdájọ́ kan tó yẹ sí pé a ṣe àdásàlẹ́sà rẹ̀ láàrin àwọn ìdájọ́ gbogbogbò tí a bá dẹ̀ rí dẹ̀lílu àyàmù ń sè tá a bá rí dẹ̀lílu kan tá a bá rí ẹ̀rí kan tó yẹ pé ó kó gbogbo nǹkan pọ̀ ó kó gbogbo nǹkan sínú á filẹ̀ lórí ìmúmu ẹ̀ ìyẹn ni pé gbogbo ntí ẹ̀rí yẹn bá ntẹ́ni yẹn bá kó sínú òun náà ni àwa náà gbà kókó sínú gbogbo ẹ̀ náà láti máa fún ìdájọ́ kan náà títí táfìrí ẹ̀dí táfìrí dẹ̀lílu míì táfìrí ẹ̀rí kan tí ó padà yọ àwọn nǹkan kan kúrò nínú ìdájọ́ ìmúmu yẹn àwọn eléyìí tí dẹ̀lílu bá wá yọ yẹn a wá yọ àwọn èèyàn pé àwọn eléyìí ti kú lábẹ́ ẹ̀mọ́mọ́ àdílà yìí o àwọn eléyìí ti kú lábẹ́ gbogbogbò ẹ̀rí tí ó ń ṣàlàyé nípa gbogbo lápapọ̀ yìí onítẹ́pá ti rí ẹ̀rí tó yọ àwọn kú níbẹ̀ kò tí yẹ báyìí nísìnyí so a ti rí ẹ̀rí tó yọ àwọn kú níbẹ̀ so eléyìí báyìí ó ní àbí àwọn olùmọ̀ nípa Islam bá ti máa mọ ìdájọ́ ẹ̀sìn nìyẹn so ti báyìí nísìnyí so lọ́fíìsì pé ń gbá tá ń ka nípa ọ̀rọ̀ ta ló lè jẹ́ mujtahid ẹ̀rípa sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ mọ nǹkan tó pè ní am àti khos so that kò ní máa fún ìdájọ́ am ní kò ní máa fún ìdájọ́ kò ní máa ní tó bá yẹ kó fún ìdájọ́ am kò ní fún ní ìdájọ́ khos ibi tó bá ti yẹ kó mú ìdájọ́ khos jáde kò ní gbé lórí am ìyẹn ni pé ibi tó bá ti jẹ́ pé ẹ̀rí bá ṣe àfàyọ kankan kò ní gbé lórí gbogbogbò ní tó bá ti jẹ́ pé ẹ̀rí bá gbélẹ̀ ní gbogbogbò kò ní ṣe àfàyọ kankan mẹ́ àyàfi tó bá rí dẹ̀lílù tó bá fa nǹkan ẹ̀yẹ lọ́yà kù. náà ní ti ọmọ tí Khadiru ọmọ tí Khadiru pa ẹ̀rí wípé àrídẹ̀lì látọ̀dà sallallahu alaihi wasallam tó yọ ọmọ yẹn kúrò nínú dájọ́ àmú àwọn ọmọ mùsùlùmí kéde sọ̀rọ̀ insha Allah ta'ala so a padà máa ṣe àwọn àlàyé tí ó pọ̀ lórí ilé báyìí naam so àmọ́ síwájú kí n tó lọ síbẹ̀ ẹ̀rí kí mo fẹ́ sàlàyé nípa ọ̀rọ̀ Ali ibn Abi Talib radiyallahu anhu ọ̀rọ̀ nípa ẹ̀rí àìlì tí a mú wá lánàá náà eléyìí báyìí ọ̀rọ̀ kankan pé ó gbajúmọ̀ gan nínú Islam gẹ́gẹ́ mú ìsàlàyé lánàá pé gbogbo àfá mùsùlùmí ló mọ̀ yí pé ìtàn Aliyu bin Abi òun ni wípé nínú àwọn tó kọ́kọ́ gba Islam nínú àwọn ọmọ kéékèèké òun náà ni Aliyu bin Abi wà so yíba ní sin yìí so mọ́ fẹ́ kí a wo tíra a tọ́pẹ̀ ní ahkamu ahli dhimma ahkamu ahli dhimma títí sheikh wa ibn qayyim rahimahullahu ta'ala so àwọn náà sàlàyé nípa ọ̀rọ̀ ali radiyallahu anhu wọ́n sàlàyé nípa rẹ̀ nínú tíra yìí láti fi mẹ́rin wá wípé ali ibn abi talib nǹkan o so nínú àwọn tó ẹ́ pé gba ìsìláàmù ní kékeré ni ajẹ́ sí pé tí ẹ bá sọ sọ fún wa pé ọmọ kékeré ò lè jẹ́ kéèsì rí ajẹ́ pé kí ni ìdájọ́ ali síwájú kó tó gba islam ajẹ́ pé kí ni fáyidà wípé káwá sọ pé ali gba islam lọ́mọ kékeré nígbà tí a bá sọ pé ọmọ kékeré ò lè jẹ́ kéèsì rí níbo wá ni kí wá ní ìtumọ̀ pa ali gba islam ní ọmọ kékeré kí ni ìtumọ̀ fún ọ̀rọ̀ yẹn àríkọ́ ọ̀rọ̀ yẹn ò ní ìtumọ̀ mọ́ nìyẹn tó ti báyìí nìsín torí pé tó bá ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló tó tún islam tí èèyàn máa ń jẹ́ mùsùlùmí kó islam again ẹ̀rí pé ẹni tí ó bá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló máa ń gba islam naam nígbà tí wọ́n mú ọ̀rọ̀ wá tí a bá lọ wo page ninety five ẹni tó bá ní fíra ìlórí al-maktabatu shamila títí torí fóònù so yóò rí ní page ninety five mujalladu ẹlẹ́ẹ̀kejì page ninety five yóò rọrọ̀ tí mo fẹ́ kà yín bẹ́ẹ̀. wọ́n ní ìgbà tó ń sọ̀rọ̀ bọ̀ lórí ọ̀rọ̀ islam ọmọ kékeré so wọ́n wá ní wọ́n ní fa inna aliyan wọ́n ti ń bá ọ̀rọ̀ bọ̀ nínú níbi tí a ń sá níbi ọ̀rọ̀ tí mo ń sọ̀rọ̀ níbi ọ̀rọ̀ tí mo ń sọ̀rọ̀ lọ yìí tí mo ń sàlàyé lọ jáde. wọ́n ní ẹ̀ẹ́dẹ̀ ń gbé látòkè díẹ̀ wọ́n ní fa kayfa yajuzu man as-sabiy min ijabati da'wati da'wati Allahi ma musara'atihi wọ́n ní báwo ni ó ṣe wá tọ́ ká kọ́ di ọmọ kékeré láti jẹ́ pé ìkẹ̀kẹ́ ọlọ́run ọba àti pé kó yára sí ibi nǹkan yìí kò yíra ẹni sìn wà mọ̀ bá dàrọ́ sí ilé ìhà ṣé yíra ẹni sìn yìí báwo kí ló ta fẹ́ fi kọ̀ fọ́mọ kékeré pé kọ́mọ yára lọ kọ́mọ yára dá ọlọ́run ọba lóhùn kọ́mọ yára dá ìkẹ̀kẹ́ ọlọ́run ọba lóhùn bákan náà kí ló ta lè fi kọ̀ fọ́mọ kékeré níbi sùlúkù ẹ̀ ṣé yíra ẹni sìn yìí àwọn ni wàsùlúkì ha kọ́ máa rin ojú ọ̀nà tọ́lọ́wọ́ bá àlekọ̀ fọ́mọ kékeré wa ilzamuhu bi tariqi ahli jahim táwa sọ wípé àwọn èèyàn ni kí a jẹ ọmọ ń pa lórí ojú ọ̀nà àwọn ọmọ náà so wọ́n ń bá rọ̀bọ̀ lórí ẹ̀ pé ọ̀rọ̀ yẹn kò lè rí bẹ́ẹ̀ gbà tí wọ́n ń bá rọ̀bọ̀ tí wọ́n ń bá rọ̀bọ̀ wọ́n wá ní fa inna aliya wọ́n ní torí pé ali radiyallahu anhu aslama aslama sabiyan ó gba islam lọ́mọ kékeré ni wa kana yaftakhiru bi dhalika ali ibn abi talib dani ó máa ń fi nǹkan yìí ṣe fáàrí ó máa fi ń ṣe yẹn gan láàrin àwọn sọ̀hábà yòókù ẹgbẹ́ rẹ̀ wípé lára ọlá àti lára àjùlọ tóun tó ní ni pé òun gba islam lọ́mọ kékeré àtọmọ kékeré lòun ti gba islam tóun pé wọ́n ní wa kana yaftakhiru bi dhalika wa yaqul kí náà ni máa ń sọ nígbà tá ìbá fẹ́ ṣe yàgà pẹ̀lú nǹkan yìí a lè sọ wípé sabaqtukum min al-islam tarran sabiyan ma balaghtu awana hulmi a ń sọ fún àwọn yòókù rẹ̀ pé èmi ṣáájú yín dénú islam ní ọmọ kékeré tí ṣẹ̀ṣẹ̀ ń dàgbà bọ̀ kò sí iye báyìí ó ma má bàlágùtù àwánà ṣúlùmí bí n tí ìdàgbàdé àsìkò tí mo bàlágọ̀ nígbà tí mo fi gba islam tó lè jẹ́ pé pé Aliyu ibn Abi Talib radiyallahu anhu ọgbà islam lọ́mọ kékeré ni tó eléyìí ibẹ̀ làwọn afá ti fa ìdájọ́ yọ pé a jẹ́ sí wípé ọmọ kékeré o a lè pè sí islam tí ìbá ṣe mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ pé ọmọ kékeré lè jẹ́ kèfèrí nìyẹn tó yẹ báyìí nítorí ẹ̀ ní alif ṣe kìnnì láti fi gba islam wọ́n ní Ah, wọ́n ní fàkẹ́fà yóò kọ́ọ̀l inna islamahu kana batilan la yasih báwo láti wá sọ pé ìsìláàmù rẹ̀ ń kọ́ ìsìláàmù tí ò wọlé ni ìsìláàmù tí ò lálàáfíà ni walihadha qala ghayru wahidin min at-tabi'ina wa man ba'dahum wọ́n ní torí ẹ̀ ló fi jẹ́ sí pé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tabi'in àtàwọn tó tẹ̀lé wọn sọ wípé awwalu man aslama rijal àkọ́kọ́ ẹni tó gba islam nínú àwọn àgbàlagbà ọkùnrin abubakar òun náà ni Abubakar ni Siddiq radiyallahu anhu wa mina siriyan nínú àwọn ọmọ kéékèèké àkọ́kọ́ ẹni tọ́kọ́ gba Islam òun náà ni ta ni Ali wọ́n ní torí ẹ̀dọ́ jẹ́ pé àwọn sọ̀hábà ó wọ́pọ̀ lórí àwọn wọn kan máa ń sọ orú ọ̀rọ̀ yìí pé àkọ́kọ́ ẹni tọ́kọ́ gba Islam nínú àwọn àgbàlagbà ni Abubakar ni Siddiq ẹni tọ́kọ́ gba Islam nínú àwọn kéékèèké ni Ali ibn Abi Talib wa mina nisa'i Khadija nínú àwọn obìnrin ẹni tọ́kọ́ gba Islam òun náà ni Khadija wa mina al-abid nínú àwọn ẹrú ẹni tó kọ́kọ́ gba islam ó náà ni bilal wa min al-mawali zaid nínú àwọn tí àtúkù ẹrú kúrò lọ́rùn wọn so yíba ní sí yìí so nínú wọn ẹni tó kọ́kọ́ gba islam nínú wọn ó náà zaid so yíba ní sí yìí so lè báyìí oúnjẹ ọlá fún ali wípé tá ń sọ wípé tá ń sọ̀rọ̀ nípa ìsáájú gba islam tá ń sọ̀rọ̀ àwọn olùlọ́kọ̀ gba islam nínú ìtàn islam a jẹ́ kó yọ pé nínú àwọn àgbàlagbà o ẹni táwọn kọ́ fún ní ọlá àkọ́kọ́ gba islam ní abubakari nínú àwọn ọmọ kéékèèké ẹni táwọn kọ́ fún ní ọlá àkọ́kọ́ gba islam ní kíni ali nínú àwọn obìnrin ẹni táwọn kọ́ fún ní ọlá pé nínú ìtàn islam kọ́kọ́ gba islam ní khadija nínú àwọn ẹrú òun náà ni bilal nínú àwọn tí a túkọ̀ ẹrú kúrò lọ́rùn wọn òun ní kíni o òun náà ni ah, zayd sèbánisìn yìí naam nínú ọ̀rọ̀ tí ọ inú ọ̀rọ̀ tí a kà fún wa yìí wọ́n ní mina sibian nínú àwọn ọmọ kéékèèké ó túmọ̀ sí wípé yàtọ̀ fún ali àwọn ọmọ kéékèèké tó lé kéde tí ò kí ń ṣe mùsùlùmí pọ̀ lásìkò anabi sallallahu alaihi wasallam amẹ́ńtọ́kọ́ gba ìsìláàmù nínú wọn ta ni o aliyu bin abi talib mafhumu nìyẹn gbé ní lásìkò anabi sallallahu alaihi wasallam àwọn ọmọ kéékèèké tí ò kí ń ṣe mùsùlùmí wọn pọ̀ ẹni tó bá kọ́ ní ọlá àti ìtawípò náà kọ́ gba ìsìláàmù nínú wọn ni ta ni aliyu bin abi talib àmọ́ kìí so nìkan ló gba islam náà àmọ́ kékeré so tábà lọ sí péjì tó tẹ̀lé péjì nine oh six wọ́n ní wàkọ́lá irwatu ibn zubair àfọwọ́ irwatu ibn zubair wọ́n sọ pé aslama aliyu aslama aliyun wa zubairu wa huma ibna samani sinin àfọwọ́ irwatu ibn zubair wọ́n sọ pé aslama aliyun wọ́n ní aliyu gba islam wa zubair àti zubair ibn awam wàhúmà àwọn méjèèjì nígbà tó ń gba ìsìláàmù ọjọ́ orí wọn jẹ́ wọ́n ní wàhúmà ibna samani sinin ọmọdún mẹ́jọ ni wọ́n nígbà tó ń gba ìsìláàmù ọmọdún mẹ́jọ ni wọ́n ẹ dákun sọ ọmọdún mẹ́jọ tó ti bàlágọ̀ ẹ pé ọmọ kékeré náà ọmọ kékeré náà ṣe ni wọ́n kà wọ́n kún inú ọmọ kékeré náà wà kódà tí ali gamọ fi ń ṣe ìyẹn gan wípé òun gba ìsìláàmù nígbà tóun ò tí ì ṣe kíni tóun ò tí ì dépò ẹni tí ń ṣe ẹni tó bàlágọ̀ ṣe é bá nísìnyí so òun gba islam òun tètè gba islam gan kí wá sí aliyu bin abi tọ́lìbì nìkan zubair bin awam náà wà náà tó gba islam nínú àwọn ọmọ kékeré ṣùgbọ́n ali ṣáájú ẹ̀ ali lẹ́ni alákọ̀ọ́kọ́ tó kọ́ gba islam náà ọmọ kékeré náà wọ́n ní wà báyà abdullahi ibn zubair wọ́n ní abdullahi ibn zubair ó tún ti yàtọ̀ fún zubair azubair bin awam tá à ń sọ ó tún di ọmọ ẹlẹ́kẹta báyìí nínú àwọn tó tún gba islam kálẹ̀ bá àmọ́ pé ọmọ kékeré tẹ́ wọ́n lè jẹ́ kèfèrí tí ó bá rí sìn yìí táàdẹ̀ pé wọ́n sínú islam ká sọ pé ọmọ kan ó jẹ́ kèfèrí nítorí ìdájọ́ tàbáyíyà èyí ọ̀sọ́ yín pé yẹn ti di kọ̀ọ̀rìjì nìyẹn gẹ́gẹ́ bí ọkùnrin jàbátá yẹn gẹ́gẹ́ bó ṣe ń sọ. wọ́n ní báyà abdullahi ibn zubair abdullahi ibn zubair abdullahi ọmọ azubair sẹ́ńpé bàbá rẹ̀ ní azubair ta ló ọgbà islam lọ́mọdún mẹ́jọ nígbà tí bàbá yìí náà tó wá bímọ ọmọ tiẹ̀ náà abdullahi bin zubair òun náà ṣe bẹ́yà fún anabi sallallahu alaihi wasallam wà imruhu sab'u sinin lọ́mọ ọdún méje lòun náà ṣe bẹ́yà fún òun gba islam lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam aw thaman tàbí ká sọ pé ọmọ ọdún mẹ́jọ fadhahika an-nabiyyu sallallahu alaihi wasallam lamma ra'a gbàtà anabi sallallahu alaihi wasallam rí ọmọ kékeré ìtọ́fẹ́ wá ṣe bẹ́yà anabi wá rẹ́rìn anabi wá rẹ́rìn pé ẹ̀wúrú ọmọ kékeré yìí ó fẹ́ ṣe béyà fanabi sallallahu alaihi wasallam ìgbà tánabi rí ànábi rẹ́rìn. wa qala ibn abbas àbáwá al-imam ibn qayyim rahimahullahu ta'ala wọ́n ní ibn abbas náà tó radiyallahu anhuma kọ́lọ̀ bàdé ká kọ́ bá yọ́nu sí ìwọ̀n àti bàbá rẹ̀ òun náà sọ pé kuntu ana ó sọ pé èmi wa ummi àti yá mi minal mustada'ifina bi makkah nínú àwọn tó jẹ́ sí wípé nígbà tí wọ́n gba ìsìláàmù ní Mẹ́kà wọ́n jẹ́ ọ̀lẹ tí wọ́n lè ṣe yíjẹ́ wọn lọ sí Madina lájẹ́ ajẹ́ pé Abdullahi ibn Abbas náà ẹ̀yẹ́ bá ìsàlàyé lánàá nínú àwọn ọmọ kékeré tó yẹ kóun náà gba ìsìláàmù nígbà tó wà ní ọmọ kékeré ni kódà débi wípé ó ti ẹ̀jẹ́ pé wá wípé wọ́n ní sallallahu alaihi wasallam wa lam yahtalim kódà Abdullahi ibn Abbas ń jẹ́ tánàbí fi kú pé Ali jẹ́ ẹ̀jí òun jẹ́ ẹ̀jí bàlágọ̀ kánàbí tó tí abdullahi ibn abbas tí anabi fi kú òun ò tí balagọ̀ tiẹ̀ láti kékeré tó ti gba islam tánàbí fi kú kò tí ìdàgbàdé ọmọ tí dépò ọmọ tí ó tí ó sì kéde o tí ó balagọ̀ tí ó lè bá ń jẹ́ pé wáyé pé àwọn ọmọ kéékèèké lásìkò anabi sallallahu alaihi wasallam àwọn náà gba islam lọ́wọ́ anabi tó bá jẹ́ sí pé anabi sallallahu alaihi wasallam bá rí wọn níbi pé mùsùlùmí ni wọ́n ni anabi ò ní ẹ̀sẹ̀ mọ́ fún mùsùlùmí ní islam kánábíyà tó máa kọ́ ẹ̀sẹ̀ tó máa gbọ́ mùsùlùmí sínú islam sẹ́mi pé oníbàá yìí sì ó ti takora wọn nìyẹn so báyìí sì yìí so wọ́n ní wàlám yarudda nabiyyu sallallahu alayhi wa sallam ala ahadi minasiriyani minasiriyani islamahu wàlám yarudda nabiyyu sallallahu alayhi wa sallam ala ahadi minasiriyani islamahu qat wọ́n ní anabi sallallahu alayhi wa sallam ò dẹ̀ dá ìkankan nù àwọn ọmọ kéèké tó wá gba islam anabi ò dá wọn padà pé kọ́mọ gba islam pé á ah, islam yóò lálàáfíà ó dìgbà tí bá tó dàgbà kí islam yóò tó lálàáfíà torí pé rufi atil akọlọm anisala wọ́n ti gbé ìgbé sókè fáwọn mẹ́ta kan àwọn afáàní jẹ́ kó yọ pé àdìsí wọ́n ti gbé ìgbé sókè fáwọn mẹ́ta yẹn kìí ṣe pé gègé ìmọ̀ kọdá ládàlẹ̀ ni wọ́n gbé fún wọn gègé ìmọ̀ kọ ẹ̀sẹ̀ lẹ̀ ni wọ́n gbé kù fún wọn tọ́mọ kékeré tó bá ń ṣe dáadáa wọn mọ̀ kọ́ọ̀lẹ̀ fún tí bá ń sa ìdánù wọn ní kọ́ọ̀lẹ̀ fún torí ẹ̀ tọ́mọ kékeré bá yọ zàkà wọn gba zàkà ẹ̀ tọ́mọ kékeré bá lọ sí hajj ó ní hajj kò tí yé báyìí nísìnyí wọn ó gba dáadáa rẹ̀ tọmọ kékeré bá ṣe àfikàr wọn ní ládàá rẹ̀ ẹjọ́ ìrẹsà máa ń sìn àmọ́ ẹ̀ṣẹ̀ tí bá ń ṣe òun ní oníṣe kíni o ni wọ́n sọ fún wa pé wọ́n ti gbégbé sókè láti máa kọ ẹ̀ṣẹ̀ kalẹ̀ fún so eléyìí báyìí wọ́n fi ń jẹ́ kó wáyé pé tó bá jẹ́ sí pé Islam ọmọ kékeré tó bá yẹ pé kò wọlé kò lálàáfíà ni gbogbo àwọn kékèké tó wá gba Islam lọ́wọ́ anábì sallallahu alaihi wasallam anábì ọba sí kíni anábì ọba dáwọn padà ah, Islam gbà nítorí pé ẹ létí àlétí fi rìn lẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ìgbà tí ẹ bá tó wọ́n ní bal kana yaqbalu islam as-saghir wal kabir wọ́n ní anabi sallallahu alayhi wa sallam a máa gba islam àwọn ọmọ kékèké a máa gbà lọ́wọ́ wọn wal kabir bákan náà tí àgbàlagbà náà bá wà gba islam anabi a máa gba islam rẹ̀ lọ́wọ́ rẹ̀. wal hurri wal abdi wal abd tí ẹrú bá tí ọmọlúwàbí bá wà gba islam anabi yóò gba islam rẹ̀ lọ́wọ́ rẹ̀ bákan náà tí ẹrú náà bá wà gba islam anabi sallallahu alayhi wa sallam ó gba jíjẹ́ mùsùlùmí ẹ̀yọ́ gba lọ́wọ́ rẹ̀ wà zakaru al-unsa anabi a ti máa gba islam lọ́wọ́ anabi a máa fi islam rinlẹ̀ fún ọkùnrin tó bá gba islam lọ́dọ̀ rẹ̀ bákan náà àti tó bá gba islam lọ́dọ̀ rẹ̀ wàlám ya'mur huwa wàlá ahadu min khulafaihi wọ́n ní anabi sallallahu alayhi wa sallam ó anabi fún ẹ̀ ó bẹ́ẹ̀ ni kankan náà khulafa rẹ̀ wọ́n pàṣẹ ولا أحد من أصحابه صبيا أسلم قبل البلوغ عند البلوغ أن يجدد إسلامه wọ́n náà anábí òsì pa anábí àtàwọn ìkankan náà khulafa'u rẹ̀ àti kankan náà sọ̀hábà rẹ̀ wọ́n pa ọmọ kankan tó bá wá gba ìsìláàmù ní kékeré wọ́n pa láṣẹ pé tó bá ti dàgbà kó wá tó ìsìláàmù rẹ̀ sí sódà nísìnyí. wala urifa hadha fil islam qat wọ́n ní àdẹ̀mẹ́ ilé ìbáyìí nínú ìsìláàmù rárá àmẹ́ ẹ̀rí kankan nínú ìsìláàmù tó jẹ́ pé wáyé pé àwọn ọmọ kékeré tó gba islam lásìkò anabi sallallahu alaihi wasallam nígbà tó bá tún wá bà lágọ̀ anabi sallallahu alaihi wasallam ṣe tó yẹ sọ́dọ̀ pé ká ṣe tajdidu islam wọn ká islam wọn ṣe. na wàbí táàlì ṣẹlẹ̀ báyìí ń jẹ́ pé wà wípé ajẹ́sí wípé lásìkò anabi ńkọ́ o àwọn ọmọ kéèyé tó jẹ́ kéferì tó gba islam wọn pọ̀ dáadáa àìbẹ̀kọ ni tó bá jẹ́ mustahil tó bá yẹ pé kò rọrùn láti pe ọmọ kékeré ní kéfèrí ni a rí gbogbo ilé báyìí nǹkan kò ní wáyé so ilé báyìí náà àwọn àdílà tí ó lágbára ni ìbọ́fẹ̀tàn tá a bá fi kún àwọn àdílà tí a ti ṣáájú mú wá ní ọ̀sẹ̀ tó lọ àtìlẹ̀ tí a mú wá lánàá lórí àwọn ọmọ kékeré náà tó yẹ pé àwọn tí àwọn náà tó yẹ pé wọ́n gba Islam àtìlẹ̀ tí ò gba Islam lásìkò ànábì sallallahu alaihi wasallam tánàbí dẹ̀ fi ìdájọ́ ìjẹ́kèfèrí nílẹ̀ fún náà so ilé báyìí béèyàn bá sọ pé ọmọ kékeré kan bá jẹ́ kèfèrí nítorí dẹ̀lílù tó bá rí irú ẹni báyìí nǹkan kò kò tayọ àlà Islam nǹkan táàkà bí léèrè ni pé ọmọ tí o pè ní kèfèrí kí ni dẹ̀lílù ẹ tó fi pè ní kèfèrí tó bá sọ fún wa pé à nítorí pé àwọn òbí rẹ̀ méjèèjì jẹ́ kèfèrí ni bóyá torí pé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n jẹ́ Yahudi àti Nasara wọ́n jẹ́ Yahudi àbí wọ́n jẹ́ Nasara lòun ti sọ pé kèfèrí lọmọ yìí nígbà tó pọ́ mọ́ ẹ ti ṣe kí ọmọ ẹ̀sìn sínú tẹ̀míyìí ó dẹ̀ wà lórí ẹ̀sẹ̀ wọn á ní ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ tó lálàáfíà ni torí pé ẹ̀rí ń bẹ fún ní kìtàbà àti súnà so nǹkan tó lè fi pamọ́ kékeré kèfèrí nìyẹn tàbí kọ́ kábílẹ̀ rẹ̀ gbẹ́gbẹ́ lórí pamọ́ ń kèfèrí kọ́ wá fún wa ní dẹ̀lílù wípé ẹ̀rí báyìí ẹ̀rí báyìí lòun rí tó ń sọ pamọ́ yìí kèfèrí ni kódà kọ́ jẹ́ páwọn òbí rẹ̀ jẹ́ kíni àwọn òbí rẹ̀ jẹ́ mùsùlùmí kò tíye báyìí nìsín kódà kọ́ jẹ́ páwọn ọmọ tí kọ́dìrù pa ọmọ yìí ọlọ́run ọba àlékẹ́lá sọ ọ̀rọ̀ ẹ̀ fún wa nínú sọ́rọ́tù sọ́rọ́tù sọ́rọ́tù káf tí a bá lọ wo tafsiru àmì tí a bá lọ wo sọ́rọ́tù káf bàtí ọlọ́run ọba àlékẹ́lá ń sàlàyé ìtàn ànábì Musa àti kọ́dìrù fún wa naam ọlọ́run ọba sọ nínú nínú àyà ẹlẹ́ẹ̀kẹrìnlé ní ẹlẹ́ẹ̀kẹrin lé ní àádọ́rin verse seventy four nínú sọ́rọ́tù nínú sọ́rọ́tù nínú sọ́rọ́tù sọ́rọ́tù káf ọlọ́run fantalaqa hatta idha laqiya ghulama ọlọ́wọ́n bá ní anabi musa àti khadiru wọ́n bá rí àjò wọn lọ hatta idha laqiya títí fa wọ́n rìn àjò yìí fa tó fi pàdé ọmọ kan faqatala. Khadiru wa mú ọmọ yìí Khadiru wa pa qal aqatalta nafsan zakiyatan bighayri nafs laqad ji'ta shay'an nukra nígbà tí Khadiru pa ọmọ yìí Ànábì Musa wá sọ pé aqatalta nafsan zakiyatan bighayri nafs ó jẹ pa ẹ̀mí tó jẹ́ ẹ̀mí tó má kò yẹ báyìí nísìnyí ẹ̀mí tí ò lẹ́sẹ̀ kò yẹ báyìí nìsín ó pa bìrìrì nafs láì ṣe pé ẹni láì ṣe pé ẹ̀mí iná pa ẹ̀mí mi nàkọ̀dìjì tàṣí ànúkọ̀rọ̀ a ìrẹ̀ Khadiru iṣẹ́ tó ṣe yìí o iṣẹ́ kan tó yẹ pé aburú tó ní agbára tó tóbi lélẹ̀ tó dáwò yìí pẹ̀lú ọmọ pa yìí nam aya yìí ó jẹ́ kó yẹ pé ọlọ́wọ́ bá nìkan jẹ́ kó yẹ pé Khadiru alayhi salatu wassalam ó pa ọmọ tí kò pa ẹ̀mí kankan lásìkò anábì musa aleyhi salatu salam ṣùgbọ́n nǹkan tó hàn sáà anábì musa gẹ́gẹ́ bí ìṣẹ̀rí anábì musa ni pé ọmọ yìí ni ààrí yípo jẹ̀bi ikú kò yẹ báyìí ṣe inú kan tí ọmọ fi ń jẹ̀bi ikú ni pé kárí pé òun náà síkè ni òun náà pààyàn gẹ́gẹ́ bí ìṣẹ̀rí à tó kọ pààyàn ó sì pa kí ló fà tó fi pààyàn rẹ̀ kọ́dírù àlàyé yìí ó padà ń bọ̀ ní inú àwọn àyà tó ṣáájú inú àwọn àyà tí ó ń bọ̀ níwájú tí ìgbà tí kọ́dù bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé fún anábì Musa so àwọn nǹkan tó fà á tó fi ṣe gbogbo àwọn nǹkan tí ó ṣe níṣẹ́jú anábì Musa tó ṣe anábì Musa lè mọ̀ yìí ṣùgbọ́n tí a bá lọ wọnú àyà inú àyà tí wọ́n kà yìí tàbá wo tafsiru alimami tọ́bari alimami tọ́bari rahimahullahu ta'ala wọ́n ní فقرأته عامة فقرأته عامة قراء الحجاز والبصرة وني أوا أولو من نقا باتين كالقرآن وسي يقا نقا kíka áyà yìí tó báwo láṣe ká fàkọ̀rọ̀átù amẹ́tukùrọ̀ ilẹ̀ hijaz wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ nípa bá ti ka kùrán ní hijaz àti àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tán jẹ́ olùmọ̀ nípa bá ti ka Qur'an ní Basra wọ́n ka áyà yìí ní aqtalta nafsan zakiyatan wọ́n ka ní aqtalta nafsan zakiyatan instead aqtalta nafsan zakiyatan wọ́n ní bá ṣe ká nìyẹn wa qalu ma'na dhalika sẹ́rí qira'at wọ́n yìí wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé al-mutahhara allati ẹ̀mí tí ó mọ́ tí ò lẹ́sẹ̀ òun náà ni ìrẹ́ kọ́dúrú pa yìí wọ́n ní kátà níbi musa ń sọ fún kọ́dúrú nìyẹn pé ẹ̀mí tó mọ́ lọ pa yìí ẹ̀mí tí ó sẹ́ ni. wọ́n ní wàlámù tẹ́sùn kọ́ lè sí gọ́rí hà ẹ̀mí yóò ti sẹ́ lọ́wọ́ bá rí nítorí pé ọmọ kékeré ni ọmọ náà ó dẹ̀ pa wọ́n ní kìrọ́ àwọn kan nìyẹn. wàkọ́rọ̀ àzálìkà ẹ̀mẹ́tukùrọ̀ yẹn àlìkúfà wọ́n ní bákan náà àwọn ọ̀pọ̀lọpọ̀ kùrọ́wù àwọn ọ̀pọ̀lọpọ̀ olùmọ̀ nípa bá ti ka Qur'an nínú àwọn alùkúfà àwọn kà ní nafsan zakiyatan nafsan zakiyatan bí máàna ìtumọ̀ rẹ̀ ní pé àtàìbà almaghfura laha àtàìbà almaghfura laha dhunubaha òun náà ni ẹ̀mí tí ó ti túbá ẹ̀mí tá a ti jẹ́ kí ni o ẹ̀mí tá a forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn Sera báyìí ní sèwọ́n ní zakiya táwọn kan ti wọn nínú kẹrọ àti wọn pé ẹni tó túmọ̀ sí ni pé ẹ̀mí tí ó túbá ni ẹ̀mí tá a forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn òun náà lẹ̀mí tọpa yìí ṣùgbọ́n tí àwọn afẹ́ bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé àwọn tó ka kẹrọ àyí báyìí wọ́n bẹ̀rẹ̀ sí máa mẹ́rin wa wọ́n ní afáwọn àdúrà Abbas àwọn kan ní zakiya òun náà ni pé at-taiba ẹgbẹ́ báyìí ṣàlàyé síwájú yẹn nam nítorí àsìkò ibi tí wọ́n fẹ́ lò ń bẹ̀ òun ni pé wọ́n ní àwọn kan sọ wípé ẹ̀mí yìí ń kọ́ o ẹ̀mí tó yẹ pé ó là ní tí ò sẹ́sẹ̀ fún ni kò tí yé báyìí nísìnyí so àwọn ní àwọn tó sọ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n lo hadithu tó látọ̀dọ̀ Sa'id bin Jubair Sa'id bin Jubair sọ wípé wajada Khadiru ghulmanan yal'abun Khadiru rí àwọn ọmọ kéékèèké kan tí wọ́n ń ṣeré fa akhadha ghulaman zarifan Khadiru bá mú ọmọ kan láàrin àwọn ọmọ yìí fa adja'ahu Khadiru bá mú ọmọ yìí ọjà dùbúlẹ̀ summa dhabahahu bisikkin ó sì mú ọmọ yìí ó sì kéde o ó dù pẹ̀lú ọ̀bẹ kò sí yẹ báyìí nísìnyí so wọ́n ni qal wa akhbarani wahab bin suleiman an shu'aib wọ́n ní bákan náà wahab bin suleiman fún mi ní ìrátọ̀dọ̀ shu'aib aljaba'i wípé ọ̀sọ̀ wípé ismul gulam alladhi qatalahu al-khadiru jaysur wọ́n lọ́wọ́ sọ pé orúkọ gùlámù tí kọjúrù pààyàn pé jésùrù ni naam eléyìí báyìí nǹkan tí arẹ́fà yọ ń bẹ̀ ni pé ẹ̀rí pé wọ́n jẹ́ pé wáyé pé àwọn èyí gbà yí pé ẹ̀mí tí Khadiru pa nínú àyà yìí kọ́ o ẹ̀mí kan tó yẹ pé ẹ̀mí tí ó sẹ́ni kò yẹ báyìí nísìnyí ẹ̀mí tí ò kí ń ṣe aláìṣẹ̀ ni gẹ́gẹ́ bí nǹkan tí anabi Musa alayhi salatu salam tó rí tó sọ fún Khadiru alayhi salatu salam ṣe lè báyìí nǹkan tí nǹkan tí àfáwa nǹkan tí àwọn ìgbà wá tí alimamu Tabari rahimahullahu ta'ala tí wọ́n gbà wá nínú nínú tíra tiwọn. naam nǹkan tó bá tí mo fi ń ka ilé yìí báyìí ó ní wípé ó ní àwọn nǹkan kan tó yẹ sí pé wọ́n fẹ́ sá tí ó fẹ́ sá pamọ́ nínú àwọn ìtumọ̀ àyà yìí tó yẹ sí alẹ́ láti gbé jáde tó yẹ sí insha Allah ta'ala tí a bá fẹ́ tí mo bá fẹ́ sọ àwọn kìnìyàn lẹ́nu papọ̀ ó ní àwọn nǹkan mo fẹ́ mú jáde ń bẹ̀. naam naam lẹ́yìn àwọn eléyìí tí a ṣàlàyé yìí nǹkan tí ó hàn sí Ànábì Musa alayhi salatu salam tó fi pa àmì pé nípa ọmọ tí kọ́dùrú pa òun náà làlú ànábì Musa alayhi salatu wasalam sọ yìí nǹkan tó hàn sí ni pé ọmọ yìí kò lẹ́sẹ̀ kankan nítorí pé ọmọ kékeré ni so kí ló lè fà tí kọ́dùrú tó fi lè pa naam ṣùgbọ́n gbà tí kọ́dùrú alayhi salatu wasalam tó bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé ìdí tó fi pa ọmọ yìí ní ààyè iwájú ó padà clear sí ànábì Musa aleyhi salam wípé nǹkan tí àkọ́dúró aleyhi salam ṣe nǹkan kan ni tó pé kò ṣe tí kìí bá ṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run Ọba níbo ni níbo ni àlàyé náà ti wá wáyé ìbẹ̀ gẹ́gẹ́ ni ọ̀rọ̀ ti wá pọ̀ jù ṣùgbọ́n bí báyìí ìntọ́fà tí wọ́n fi ń tàbí mú ọ̀rọ̀ láti bí ni pé wọ́n ń lo ẹ̀rí wípé akọ̀tẹ́ta nafsan zekiyatan bi ghairi nafs ó pa ẹ̀mí tí ó ẹ̀mí tí ó ṣẹ̀ ẹ̀mí tó má láì ṣe pé ẹ̀mí yẹn pa ẹ̀mí nù láì ṣe pé ẹ̀mí yẹn pa àyàn ṣé bá ní sìn yìí tó pé ajẹ́ sí pé ọmọ yìí ń kọ́ o mùsùlùmí lọ́jẹ́ nìyẹn kò sí iye bá ní sìn láti pé ẹ̀mí ẹ̀mí tó má ni ṣé bá ní ṣe gẹ́gẹ́ bí nǹkan tí anabi musa alayhi salatu salam tó sọ tó lè báyìí nínú nǹkan tí ó hàn sí anabi musa nìyẹn ṣùgbọ́n bá ti Khidr salam tó ṣàlàyé fún anabi musa gbogbo àwọn nǹkan tó rú anabi musa lójú sáré musa ò lè ṣe sùúrù lórí ẹ̀ kò tí yé báyìí nísìnyí so tó sàlàyé fún tó sàlàyé fún anabi musa nínú àyà seventy nine fún wa amal gulaamu fakana abawahu mu'minin fakhashina an yurhiqahuma tughyanan wa kufra sórí ọmọ tí mo pa tí wọ́n sọ wípé mo pa ẹ̀mí tó ń mẹ́lẹ̀ kan tí ò lẹ́sẹ̀ lọ́rùn yẹn ọmọ yìí ń kọ́ o fàkánà àbáwáwò mìíràn àwọn òbí rẹ̀ méjèèjì bàbá rẹ̀ àti ìyá rẹ̀ múmìnì ni wọ́n jẹ́ fọ̀kọ̀ṣínà yorùbíkọ̀ hùnà tòwìyàn rẹ̀ wà kúfọ̀rọ̀ nǹkan tó fà á tí mo fi pa nígbà tí mo pa yẹn òun ni pé ọmọ yìí à ń bẹ̀rù kọ́mọ̀ sọ àwọn òbí rẹ̀ méjèèjì yìí kọ́mọ̀ wọ́n di ẹni tí ó jẹ́ olùkọjá àlà ọlọ́wọ́ kó dẹ̀ mọ́ sọ wọ́n di kèfèrí nítorí ẹ̀ ni mo fi pa ẹ́ nítorí ẹ̀ ni mo fi pa ọmọ yìí tí ó túbọ̀ sí pé Khadiru alayhi salam ó ní hikma kan tọ́lọ̀ ọba àdékẹ́lá fi ní kó pa ọmọ tó pa tí ó hàn sá Musa alayhi salatu salam nígbà tí ó pa yẹn Musa fi ń challenge pé à tàbá ní káwò dájọ́ ṣẹ̀ríà ọmọ tó pa yìí kò jẹ̀bi ikú nítorí pé ẹ̀mí tọ́ mọ́ ni nítorí pé ẹ̀mí kan ni tí ó ṣẹ̀ nítorí ni tí ó pa yẹn orí nǹkan tí kọ́dírù ṣe gẹ́gẹ́ bí tayọ àlà ló fi sọ wípé nǹkan tó ṣe yóò aburú ńlá tó tóbi ni pẹ̀lú pé ẹ̀mí tó pa ẹ̀mí tí ò yẹ kó pa ni. naam gẹ́gẹ́ bí gàdọ́rà sálẹ̀ musa nìyẹn ṣùgbọ́n gbà tí kọ́dírù ṣàlàyé fún ní báyìí àwa máa hekima tọ́fà tí kọ́dírù fi pa nítorí kí ni nítorí pé ọmọ yẹn yóò sọ àwọn òbí rẹ̀ délé ribú yóò sọ wọ́n di tó bá yẹ pé ọmọ yìí tó yẹ pé ọmọ tí ó sàǹfààní fáwọn òbí rẹ̀ ni tó bá yẹ pé ọmọ yìí tó bá yẹ pé ọmọ tí ó kóore báwọn òbí rẹ̀ ni ọlọ́run ọba àlékẹ́lá ò ní pa kọ́dùrù láṣẹ láṣẹ pa ọmọ náà naam lábẹ́ ilé ìbáyìí ìyẹn lọ́wọ́ àfà ló fi jẹ́ sí pé ìgbà tí anábì sallallahu alaihi wasallam tó wọ́n ń ṣàlàyé ọmọ yìí fún àwọn sọ̀hábà anábì sallallahu alaihi wasallam jẹ́ kó yọ pé ọmọ arábìnrin kan tó fà sí kọ́dúrú fi pa òun ni wípé wọ́n kádàrá ọmọ yìí ní kéèfèrí láti yọtọ́ láti pè gbogbo ẹ̀ sèyí báyìí kéèfèrí ni wọ́n kádàrá rẹ̀ pé ọmọ yìí ó jẹ́ kò sí báyìí nísìnyí sèyí lè lọ́ fà á tí kọ́dúrú fi pa naam ìyẹn kọ́kọ́ jẹ́ dẹ̀lílù alákọ̀ọ́kọ́ náà wípé anabi sallallahu alaihi gẹ́gẹ́ pé ọmọ yìí ń kọ́ o kéèfèrí ni náà túbí àyàmọ̀ túbí àkàfíràn wọ́n dá àwọn ọmọ yìí wọ́n pè bùbú rẹ̀ wọ́n ṣe kádàrà rẹ̀ ní kéfèrí kò yé báyìí nísìnyí ǹjẹ́ ó túmọ̀ sí pé ọmọ yẹn nígbà tó bá wà ń kékeré ǹjẹ́ kò ní jẹ́ kéfèrí ó dìgbà tó bá tó bàlágà kó tó jẹ́ kéfèrí ibi tí argument wà nìyẹn torí pé hadith yìí àwọn tí wọ́n ní ọmọ yìí ò kí ń ṣe kéfèrí àwọn náà gbà wọlé hadith yìí alimami Bukhari gbà wá hadith tó lálàáfíà ni kò tí yé báyìí níta àwọn náà gbá wọlé àmọ́ ibi tí wàhálà wà ní pé lóòótọ́ ni àgbà yìí pé ọmọ yìí o kèfèrí ni àmọ́ ǹjẹ́ kèfèrí ni nígbà tó wà ń kékeré àbódìgbà tó bá tó dàgbà kó tó di kèfèrí ibi tí problem wà nìyẹn now kò sí dẹ̀lílù kankan tó sọ fún wa wípé ńgbà tó wọn bá dàgbà ló tó di kèfèrí kò sí yé báyìí nísìn nítorí pé sábà sọ pé túbi àyà ọmọ túbi àkàfíràn ọjọ́ tí wọ́n dá ọmọ yìí ọjọ́ yẹn ni wọ́n ti kádàrá pé kèfèrí ni ṣé ó bá ní sìn yìí so a nǹkan tá nàbí sallallahu alaihi wasallam sọ nìyẹn mo sì ń bọ̀ wá síbẹ̀ yẹn nígbà tá nàbí ti wá sọ yìí ọwọ́ akú káwá lọ wá àwọn ẹ̀rí mi ìdí tá ti wá wá àwọn ẹ̀rí mi òun làwọn kan ti wá sọ pé ókè o kó tó lè di kèfèrí ó dìgbà tó bá tó bàlágọ̀ kí ló fà á nítorí pé ọmọ kékeré ni Khadiru pa ajẹ́ pé ipa tí Khadiru pa yìí ọ̀pá ní mùsùlùmí ni nítorí pé kádàrà ìjẹ́ kèfèrí wọn ò lè tí ìmọ̀ ṣẹlẹ̀ sí nígbà tó wà kékeré ó dìgbà tó bá tó bà lágùn ọ̀gá tó pè ní kèfèrí kí nítorí hadithu kullu mauludin yulad ala alfitra pé gbogbo wọn wá táwọn wọn bí wọn lórí fitra ni. sọ eléyìí báyìí ní wàá jẹ́ níta àti yanjú síwájú ọ̀rọ̀ tí ó jẹ́ kọ́rọ̀ yẹn wà lè yẹ tí ó jẹ́ ni àwádẹ̀ tí rí dẹ̀lílù wípé ìjọmọ kékeré ọ̀hán náà kí ẹ̀mọ́ ṣekéré kí ẹ̀mọ́ jẹ kéfèrí kò sí yẹba ní ti yìí tí ó nígbà tá a bá tí rí dẹ̀lílù pé ìjọmọ kékeré ọ̀hán náà pé kí ẹ̀mọ́ jẹ kéfèrí látọ̀dọ̀ anábì sallallahu alaihi a jẹ́ pé iskal wàhálà tí àwọn rò pé ó lè wà ń bi kápé ọmọ yìí ní kéfèrí nítorí pé ọjọ́mọ kékeré wàhálà yẹn ti kú ò kò sí yẹba ní ti wàhálà yẹn ti kú ò ẹlẹ́ẹ̀kejì mo sì ń padà bọ́ wa bẹ́ẹ̀ ó ní pé ṣẹ́rí kéfèrí ọ̀nà méjì ni ó mọ́ ń gbà wá èyí lè jẹ́ kèfèrí pẹ̀lú pẹ̀lú ma ọlọ́wọ́ bá nínú kọ́dàr kò sí yẹ báyìí nìsìn ẹni tó bá jẹ́ kèfèrí pẹ̀lú ìmọ̀ ọlọ́wọ́ bá kèfèrí náà ni ó máa jẹ́ ṣùgbọ́n tí ọlọ́wọ́ bá alẹ́kẹ́ láwọ̀ bá fi ìmọ̀ yẹn hàn àwa nítorí pé kọ́dàr ni ní tọ́lọ́wọ́ bá alẹ́kẹ́ láti pamọ́ ni tí ò bá fi hàn àwa ìdájọ́ nǹkan tí ẹni tí bá fi ń hàn sí wa làwọn ọmọ fún bó tiẹ̀ jẹ́ sí wípé irú ẹni báyìí kèfèrí ní lọ́dọ̀ Ọlọ́run Ọba eléyìí ń padà síbi hadithu tánàbí sallallahu alaihi wasallam sọ wípé wa inna ahadakum la ya'malu bi amali ahli janna hatta ma yakuna baynahu wa baynaha illa zira' فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها ẹlòmíì nù yín ẹlòmíì náà àwọn èèyàn yóò máa ń ṣiṣẹ́ ọmọ àlìjẹ́nàbọ̀ yóò máa ń ṣiṣẹ́ ọmọ àlìjẹ́nàbọ̀ yóò kù díẹ̀ tí ó kú báyìí tí ó wà àlìjẹ́nà báyìí kádàrá tí ó ti wà ní àkọọ́lẹ̀ táwọn ọmọ yẹn yóò bá gbàwájú ẹ̀ yóò bẹ̀rẹ̀ yí dégé ni yóò bẹ̀rẹ̀ yí sí ọmọ náà fayadkhulha yóò dẹ̀ wọ́n náà yẹn kò nítorí pé iṣẹ́ tó fi hàn wá táwa ń mọ̀ pẹ̀lú ẹ̀ òun náà ni ní táwa fi rinlẹ̀ fún yẹn ọlọ́run ọba àlékẹ́ láwùjẹ ọlọ́run ọba àlékẹ́ náà ká fi n tí a nímọ̀ nípa rẹ̀ ká fi ṣèdájọ́ láwọn èèyàn lórí òun náà ni ìmọ̀ kọ̀kọ̀ òun náà ni ìmọ̀ kádàrá tó ń ṣe tọ́lọ́run ọba àlékẹ́ náà tí ọba sí gàgà rẹ̀ fún wa kọ́lọ̀ ọba àlékẹ́ náà fún wa lórí nípa rẹ̀ àlè mọ̀ láíláí gẹ́gẹ́ bí hadith Umar ibn Khattab gẹ́gẹ́ bí asaru Umar ibn Khattab tó sọ wípé anabi ti kú báyìí lásìkò anabi àmọ́ ń ma àwọn èèyàn pẹ̀lú wáhíù àwọn tí ọ̀rọ̀ wọn bá sápamọ́ tọ̀rọ̀ wọn bá sápamọ́ fún wa tí a mọ̀ nípa irú ìdájọ́ wo lá fún wọn ọlọ́wọ́n bá ní kí a máa tú àṣírí wọn pẹ̀lú pé ọlọ́wọ́n bá ní kí ló fi ìrún ránṣẹ́ látọ̀dọ̀ ọlọ́wọ́n bá sànàbí sallallahu alaihi wasallam pé àwọn ẹni báyìí bọ́rọ̀ wọn ṣe rí lélẹ̀ nínú mọ̀ ọlọ́wọ́n bá tọ́lọ̀ bá yẹn kí a fi pamọ́ fún wa gbogbo ẹnikẹ́ni tó bá fi dáadáa hàn sí wa dáadáa láfi rinlẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá fi aburú hàn sí wa aburú láfi ṣekele láfi bá lò ó láfi rinlẹ̀ orí aburú yẹn láti ṣekele òun láfi rinlẹ̀ lé lórí. so táwa bá fi islam rinlẹ̀ fún yàn wípé ẹni yìí mùsùlùmí ni ṣùgbọ́n nínú kọ́dàr ẹni yóò kí ń ṣe mùsùlùmí kò tíye báyìí nísìnyí àní àní àní wàhálà àlẹ́sẹ̀ nítorí pé n tó fi hàn wá láfi ṣekele láfi rinlẹ̀ fún yẹn ṣùgbọ́n ẹni yẹn síwájú kó tó jáde láyé nǹkan tó wà nínú kọ́dà ara yóò sì kíni yóò padà gbà wájú ẹ̀ kò yíba ẹni sí bẹ́ẹ̀ náà lẹ́lẹ́kejì ẹni tó pé ọmọ ṣiṣẹ́ ọmọ iná bọ̀ ní táwọn ọmọ fi rinlẹ̀ fún ní pé kèfèrí lágbájá yóò kù díẹ̀ báyìí nítorí pọ́lọ́wọ́ ni kò tí yẹ báyìí ní sèyí ní kádàrà ọba gbà wájú ẹ̀ yóò lè dọ̀ màlìjẹ́nà bẹ́ẹ̀ lásìkò díẹ̀ tó bá kù tí ó kù kò tí yẹ báyìí ní sèyí ló fi jẹ́ sí wípé àwọn àfáà máa ń sọ kíní kan ẹ̀jẹ̀ ń sáré ra ìyà nítorí ọ̀rọ̀ yìí kálẹ̀ bá gbọ́yé dáadáa náà ni àwọn afá máa ń sọ wípé kéèyàn tó pè yẹn kan ní waliyullah kéèyàn tó sọ wípé lágbájá waliyullah ni wòlíì ọlọ́run ni ó dìgbà tẹni ẹbá tó kú ní mùsùlùmí náà kò tí yẹ báyìí nísìnyí ó dìgbà tí ẹbá tó rí pé ẹni yẹn kú ní mùsùlùmí ẹni tí ò bá tí ì kú ẹ̀ lè pè ní waliyullah nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì lẹ́ẹ̀ rò pé ọ̀rẹ́ ọlọ́run ni wallahi ọ̀tá ọlọ́ọ̀dẹ ni àmọ́ kódà ní kọ̀ọ̀kan rẹ̀ àmì ní gbagba rẹ̀ tẹ́ mọ̀ rí ní gbogbo sẹ́tí ọ̀bí hàn wá táwọn òbí rẹ̀ á ní ah! á káwọn fẹ́ sọ̀rọ̀ nípa pé iṣẹ́ àwọn tó jẹ́ waliyullah òun náà làwọn tó bá súnmọ́ lọ́wọ́ bá ẹni ìyá lè fi ní wàlí ọlọ́run àìwẹ̀ kan ni ṣùgbọ́n wallahi kìí sọ̀rọ̀ ọlọ́run bá ọ̀tá ọlọ́run ni nítorí pé kíni nǹkan tẹ́ni yóò kú lé lórí ó lẹ̀ tí mo bí ṣe parí ìgbésí ayé rẹ̀ kí ló fà á òun náà ni hadithu kan tó ń bẹ tó ṣàlàyé àyàwó Aisha radiyallahu anha ó ní du'iya rasulullahi sallallahu alaihi wasallam ila janazati sabiyyi min al-ansar wọ́n pe ànábì sallallahu alaihi wasallam wípé kọ́wá káwọn jọ ṣe janaza ìkan nínú àwọn káwọn jọ sìnkú ọmọ kékeré kan nínú àwọn ansar ìgbà tí àìṣà wá rí ọmọ yìí àìṣà wá ní a túbà láhù àìṣà ní a oríire kọ́ ma bá ọmọ yìí o a ọmọ olóríire lọ́mọ yìí ẹ̀sùfúrù min àsọ̀fíìrì janna ẹyẹ ológo kan nínú àwọn ẹyẹ ológo àlìjẹ́nà lọ́mọ yìí o yẹn ni pé àìṣà ń kọ̀nfàm pé ọmọ àlìjẹ́nà lọ́mọ yẹn nítorí pé àìṣà nítorí pé ọmọ yìí ń kọ́ o wọ́n ní lam ya'mal asu ọmọ yìí ò saburú wàlám yudrikuhu kódà kò dàgbà débi wípé aburú ọba tẹ̀pẹ́ ó dìgbà tí ìyẹn bá tó dàgbà ká tó sọ pé ń saburú ká tó ní wọn pa burú lẹ̀ fún kékeré ló kú kò saburú rí kódà kò dàgbà bèlè táwa sọ wípé wọn ka burú kankan lẹ̀ fún. kí lóò anábì sallallahu alaihi wasallam sọ fún Aisha Aisha ni anábì ni Aisha à ọ̀jẹ̀ wà nǹkan mí sọ àwa ghayra dhalik ọ̀jẹ̀ wà nǹkan mí sọ ìrẹ̀ Aisha anábì sọ fún Aisha pé kọ́ kí èèyàn rẹ̀ yẹn tó kú báyìí nìsín kí wọ́n ní ah, ọmọ àlìjẹ́nà ni láìláì ànábì ní ìyẹ̀kùn sọ bẹ́ẹ̀ ànábì wá sọ ànábì wá sọ̀rọ̀ kan jọ yẹn ọ̀rọ̀ yẹn ni mo fẹ́ lò yáì ànábì ní inna Allaha khalaqa al-jannata wa khalaqa laha ahlan wa hum fi aslabi ah, ah, abaihim nínú riwaya kan ànábì ní inna Allaha khalaqa al-jannata ahlan ìlọ́ni inna Allaha khalaqa al-jannata ahlan khalaqahum wa hum fi aslabi abaihim ọlọ́wọ́ bá lékẹ́ láti dá àlìjẹ́nà ọlọ́wọ́ bá dẹ̀ dá àwọn ọmọ tí ó wọ bẹ̀ ó dá àwọn ọmọ àlìjẹ́nà ọlọ́wọ́ anábì ní ọlọ́wọ́ bá dá wọn sínú bàárà bí bàbá wọn ọlọ́wọ́ bá lékẹ́ láti mọ síwájú kónkálukú tó wáyé iye òǹkà ta ní ọwọ́ àlìjẹ́nà ta lọ́mọ àlìjẹ́nà nígbà tó ti wà ní bàárà di bàbá rẹ̀ ni anábì ní bákan náà ọlọ́wọ́ bá lékẹ́ lá ọlọ́wọ́ bá lè jẹ́lá dá wọn ipé náà ni wọ́n wọ́n wọ́n fi asùlábì àbá ìhìn wọ́n sì wà ní ọ̀bàrá àdì bàbá wọn kí náà díje ń sọ fún wa nǹkan tá díje ń sọ fún wa ni wípé síwájú ká tó délé ayé lọ́wọ́ bá lè jẹ́lá ti mọ àádádù àwọn òǹkà àwọn ọmọ tí ó wà àlìjẹ́nà àwọn ọmọ àlìjẹ́nà ọlọ́run dẹ̀ mọ̀ wọ́n lẹ́yìn kọ̀ọ̀kan báyìí pé lágbájá ọmọ àlìjẹ́nà ni kò yẹ báyìí nísìnyí now kí wọ́n ló fi mọ̀ wọ́n ìmọ̀ kọ̀ọ̀kan ní kí wọ́n yẹn wá kú kí wọ́n sọ pé ọmọ ni ta ló sọ fún ọ bẹ́ẹ̀ sọlọ́wọ́ bá àlékẹ́lá ló sí gàgá hàn ni àbọ́lọ́wọ́ bá àlékẹ́lá ló sọ fún ni báwo ni wọ́n ti fẹ́ mọ̀ kò yẹ báyìí nísìnyí nǹkan tá a kàlẹ́ sọ ni pé àwọn ọ̀nà kàlìjẹ́nà o ó kú lórí dáadáa àìbẹ́ ẹ̀kọ́ ni àmọ́ yóò jọ màlìjẹ́nà kò ní jọ màlìjẹ́nà ọlọ́run nìkan kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ bákan náà à ń páyà ìyà iná fún lágbájá nítorí pé nǹkan tó kúlé lórí iṣẹ́ ọmọ náà ni kò tíye báyìí nísìn yìí yọjọ́ ọmọ náà kò níjọ́ ọmọ náà ọlọ́nìkan lọ́mọ kò tíye báyìí nísìn yìí nǹkan tí hadith yẹn ń sàlàyé fún wa nìyẹn pé ẹ lè sọ pé nìkan ọmọ àlìjẹ́nà ni ẹ lè sọ pé nìkan ọmọ náà ni àyàfi àwọn tí dẹ̀lílù bá wá fún wípé lágbájá yìí ọmọ àlìjẹ́nà ni lágbájá yìí ọmọ náà ni kí láwọn fi jẹ́ mọ̀jẹ̀mọ́ ẹ̀rí naam ibi tí mo ti lọ nà mí torí àsìkò ibi tí mo ti ibi tí mo ti yà lọ òun náà ni wípé àwọn nǹkan yìí yóò wá nídìí ẹ̀rí tábáwá rí ẹ̀rí wípé ẹni tí ẹni yìí mùsùlùmí ni a fi islam rinlẹ̀ fún nítorí wípé mo ṣàlàyé pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan tó ń pé kọ́dàrú ni a lè mọ̀ àyàfi tọ́lọ̀ ọba àríkẹ́ bá fún wa ní òru nípa rẹ̀ ṣẹwárí tó ọmọ ti Khadiru ti Khadiru pa yìí ọlọ́run ọba fúnra ara rẹ̀ ló fún wa ní òru nípa rẹ̀ wípé ọmọ yìí o anabi sallallahu alaihi wasallam ti kọ́ pé túbí ayé ọmọ túbí àkàfẹ́rọ̀ ni wọ́n dá ní kèfèrí ni àdámọ́ rẹ̀ kádàrá tiẹ̀ òun ni pé kèfèrí lọmọ náà kò yẹ bá ní sìn yìí so kèfèrí lọmọ náà kádàrá tiẹ̀ nìyẹn ṣẹwárí ó wá délé ayé ó ṣiṣẹ́ kèfèrí o kò ṣiṣẹ́ kèfèrí o kò ní kọ́ mẹ́jẹ kèfèrí ẹjọ́ ìlú sábà yín sìn ẹ̀rìkẹ́ mo ní ìran ọ̀nà méjì la lè fi kèfèrí lẹ̀ fún yàn a lè fi kèfèrí lẹ̀ fún yàn pẹ̀lú kọ́dà a lè fi kèfèrí lẹ̀ fún yàn pẹ̀lú iṣẹ́ àìbẹ̀kọ́ ni nam iṣẹ́ ń tiẹ̀ òun dùn mọ̀ pẹ̀lú pé ta bá rí yẹn nísìn tí ń ṣiṣẹ́ kèfèrí nísìn àárí yẹn nísìn ó ń ṣẹbọ àbá rí yẹn nísìn ó gbàgbé kò sí ọlọ́wọ́ ba àbọ̀gbàpá nábì ẹ̀sà nábì tẹ́kọ́ gba wọlé iṣẹ́ kẹfẹ́rí ni kí láti rìnlẹ̀ fún jàmáà lẹ́yìn tí gbogbo mẹ́jẹ̀má ti pé lórí ẹ̀ a ní irú ẹni báyìí ó ti di kẹfẹ́rí pẹ̀lú nǹkan tó ń ṣe yìí abẹ́ẹ̀kọ́ ni iṣẹ́ láyé pé ní kẹfẹ́rí ẹ̀ now ìgbà míì wọ́n ń bẹ tó yẹ sí pé èèyàn ń gbà míì ó lè mọ́ ṣiṣẹ́ àmọ́ tó yẹ sí pé yọ máa jẹ́ kẹfẹ́rí kí òun tiẹ̀ a lè mọ yẹ àyàfi pẹ̀lú dẹ̀líì nítorí pé yìnyẹn nǹkan kan tó yẹ pé ìmọ̀ ni tọ́ẹ́ pọ́lọ́wọ́ bá àlékẹ́lá lónìí ọ̀dọ̀ lọ́wọ́ bá lọ́wà ọlọ́wọ́ bá níwà fún wa nírò nípa rẹ̀ pé ẹni yìí o lónú òṣùwọ̀n tèmi ọlọ́wọ́ bá kèfèrí ni tábà bí wá lè pé ẹni tí ò tí ì ṣiṣẹ́ kankan rí láyé yìí kí ni ẹni pè ní kèfèrí á ní nítorí pé kí ni nítorí pọ́lọ́wọ́ bá àlékẹ́lá fún wa lẹ́rìí ní lórí ẹ̀ eléyìí báyìí o ní nǹkan tí hadith anabi sallallahu alaihi wasallam ṣàlàyé nípa tuntun ọmọ Khadiru lóòótọ́ ọmọ yìí ò tí ì dàgbà kò tí ì bàlágọ̀ táàtọ̀ wípé ó ń ṣiṣẹ́ kúfúrù ṣùgbọ́n pẹ̀lú kọ́dàr tọ́lọ́wọ́ bá tánàbí sallallahu alaihi wasallam ti ṣàlàyé fún wa wípé ọlọ́wọ́ bá lékẹ́ ládá ọmọ yìí mọ́ kèfèrí ni ẹlẹ́ẹ̀kejì ní wípé in tí ó wá kọ́ dí wa tàbí nípe kèfèrí òun ni pé ọjọ́ ọmọ kékeré adẹ̀ tí mú dẹ̀ lílù wá wípé ìjẹ́ ọmọ kékeré kò sọ wípé kọ́ ọmọ di kèfèrí nítorí pé kíni o nítorí pé ọmọ kékeré lè di kèfèrí tá a bá ti rí dẹ̀líl bóyá nítorí pé àwọn òbí rẹ̀ méjì jẹ́ kèfèrí àbí nítorí pé a rí dẹ̀líl pé wọ́n pè ní kèfèrí so inshallah ta'ala so eléyìí báyìí òun náà níbi tí yálà ń fọ̀ ní àti dúró sílẹ̀ yìí ah, inshallah tí ó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ àá finalize ọ̀rọ̀ nípa ọmọ Khadiru yìí káwo àwọn ẹ̀rí míì látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam kátó wo àwọn ẹ̀rí míì látọ̀dọ̀ àwọn salaf lórí ọ̀rọ̀ tí orí ọmọ tí Khadiru pa yìí so ibà nìsín pé ǹjẹ́ mùsùlùmí ni àbí kèfèrí so àmọ́ ilé ìtọ́ jẹ́ ọ̀rọ̀ ṣókí nínú ẹ̀ nínú gbogbo ọ̀rọ̀ yẹn náà ni pé tẹ bá rí èèyàn kan tí ò pé tó bá pe ọmọ tí ò pé ọmọ tí Khadiru pa ní kèfèrí kéde pé òun náà mọ̀ pé dẹ̀lílù wá lórí ìjẹ́kẹ̀fẹ̀rí ẹ̀ ẹ fi yọ kúrò níbi ìjẹ́kẹ̀fẹ̀rí ni pé ọmọ yẹn o kò sí ìbàlágọ̀ pé ó dìgbà tó wọn bá tó bàlágọ̀ ká tó fún nídàjọ́ káfíìr tó ti yé báyìí nísìnyí so òun náà gbà pé dẹ̀lú tí tánàbí sọ pé ọmọ yìí wọ́n da níjọ́ tí wọ́n da wọ́n dẹ̀ dara rẹ̀ láti yọ tó ti ń pè òbú kádàrà rẹ̀ ní kẹfìrí ni òun náà gba àdìsí ẹ̀ wọlé àmọ́ òun gbà pé síwájú kó tó di kẹfìrí ẹ̀ ó dìgbà tó bá tó bàlágọ̀ náà ọmọ yìí ò tí wàá bàlágọ̀ tí kọ́jú rù fipá ajẹ́ pé mùsùlùmí lọ́pàá yẹn so ìyẹn gẹ́gẹ́ láti wá ṣàlàyé pé no no no no o ti ṣe mistake nítorí wípé dẹ̀lílù ti wà wípé kódà ọmọ ọba àmọ́tí ìbàlágọ̀ kò túmọ̀ sí pé ká má fún ní ìdájọ́ kèfèrí so yíba nísìnyí bákan náà ni pé hadithu kan náà tó ń bẹ tí ó tún ní ṣe pẹ̀lú ẹ̀ òun náà ni hadithu ìgbà tá a wà nínú ikùn ya wa kò tí yíba nísìnyí so anabi sallallahu alaihi wasallam jẹ́ kó yára pé wọ́n ti rán málàkù wọ́n rán málàkù wá wọ́n rán báwa báwa nígbà tá a wà nínú ikùn ya wa nínú àwọn nǹkan tí mọ́lá kó wá kalẹ̀ kò ní pé ẹni yìí tó bá délé ayé mùsùlùmí náà jẹ́ àbí kèfèrí ẹjọ́ lọ sábà nísìn mùsùlùmí náà ni wọ́n máa jẹ́ àbí kèfèrí tó lè bá nísìn insha Allah ta'ala tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ so a ṣàlàyé àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn ìpè gbogbo yìí ìmọ̀ ọlọ́run ọba tó ti ṣáájú ìpè bu ní oyún nígbà tí yẹn bá wà ní oyún nígbà tí yẹn bá tún délé ayé tó lè bá nísìn àti àwọn nítorí pé nǹkan yìí nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kọ́dàrú ni so abẹ́lẹ́ ọba àdékẹ́lá kọ́lọ́ba kí ó wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ba àdékẹ́lá kí ó sọ wa kú níbi ìfẹ́nu lẹ́yìn tí ẹ̀rí bá ti hàn alá ilaha illallah subhanaka alhamdik